tó mo kí gbogbo wa níbi tí a ní àǹfààní láti gbọ́ mi pátá orúkọ mi náà ni agbọmọlà ajírọ tútù lórílẹ̀‐èdè Benin Republic ni mo ti ń sọ̀rọ̀ ìkéde pàtàkì fún gbogbo ọmọ Yorùbá pátá mi ò ní ní àǹfààní láti ka Yorùbá anthem nítorí kí fídíò yẹn má bàa gùn láti ọ̀dọ̀ Chief Adéyẹmọ aka Sunday Ìgbòho lórílẹ̀‐èdè benin wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ yorùbá nílé lóko lájò lẹ́yìn odi pátápátá pé àwọn kí yín o àwọn kí lọ́kùnrin àwọn sì kí ní obìnrin pátá àwọn kí ọmọdé àwọn kí àgbà àwọn kí ọkùnrin bẹ́ẹ̀ náà ni àwọn kí obìnrin àwọn kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe ẹ̀yìn dé àwọn pátápátá láì tí ì àwọn àwọn sì kí gbogbo àwọn tí wọ́n ṣe ojúṣe ń pé nǹkan kan tí gbogbo yín lè ṣe fún àwọn báyìí ẹ ti gbọ́ mi nǹkan tí gbogbo yín lè ṣe fún àwọn báyìí tínú tàwọn ó sì dùn tí ó múnú sàwọn dùn sí ni wípé Yorùbá nation no going back orí ẹ̀ làwọn sì dúró sí níbi táwọn wà ń bí o orí pé Yorùbá nation no going back wọ́n ní kí ọkàn yín kó sì le gbogbo ọmọ Yorùbá pátá gbogbo ipòkípò yòówù káwọn lè wà wọ́n ní ẹ gbọ́dọ̀ padà sẹ́yìn nínú yorùbá nation o ní pé àwọn ò ní nǹkan kan lọ ṣe nínú nàìjíríà mọ́ o àwọn sì ń bọ́ takúrò ńbẹ orí ẹ̀ náà làwọn sì dúró sí pé a gbọ́dọ̀ bẹ̀rùn a ò sì gbọ́dọ̀ padà ẹ sì gbọ́dọ̀ padà sẹ́yìn a ò gbọ́dọ̀ bẹ̀rùn a ò sì gbọ́dọ̀ padà sẹ́yìn pé lákọ làwọn náà wà lórílẹ̀‐èdè Benin bí ìbọn o lákọ làwọn wà o àwọn ò padà sẹ́yìn lérí Yorùbá nation o bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìyà yìí tó ìṣẹ́ yìí tó ìpọ́njú yìí tó táwọn sì ń sọ títí táwọn fi débi táwọn wà yìí náà wọ́n lórí ẹ̀ náà làwọn sì dúró sí o àwọn ò padà sí ẹ̀yìn wọ́n wá ní tí gbogbo ọmọ Yorùbá lè ṣe fáwọn tínú táwọn ò fi dùn báyìí níbi táwọn wà lórílẹ̀‐èdè Benin náà ni wípé